الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الحمد لله المستحق لذكر الذاكرين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة برعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó lẹ́tọ̀ sí ká máa rántí rẹ̀ gbogbo ẹni tí rántí ọlọ́run ọlọ́run ọba aláàánà ló yẹ kí wọ́n máa rántí gbogbo ẹni tí ń rántí nǹkan míì tó gbé sẹ́mi tí ń sìn tí ń kì í tí ń yìn tí sì ń darí ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ onítọ̀hún kò kí sọ̀rọ̀ ọlọ́run àzàkìrún àwọn tí wọ́n máa rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà àwọn náà ni wọ́n darí zikiri wọn lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó wá fà wá sínú àwọn tí wọ́n rántí ọlọ́run nìkan táyé rẹ́tì nǹkan míì máa lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba aláàánà lọ́ba tí a dúpẹ́ fún o gbogbo àwọn tí wọ́n gbé nǹkan míì sẹ́mi táwọn náà rántí lọ́sàn-án lóru tí èso ọlọ́run kọ́lọ́mọ́sà bá ní yí wọn padà sí dáadáa ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́mọ̀ yá mi nílùú ìlérò mo kí gbogbo yín pátá ọbẹ̀ lérí gbogbo àwọn adarí ìlú èdèrí gbogbo àwọn àfá àti gbogbo àwọn ọmọ ya lọ́kùnrin lóbìnrin aláfẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa kọ̀ọ̀kan wa ìtí wọ́n ní káfíbánu sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn ọjẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀sìn tó àfi ń súnmọ́ lọ́wọ́ bá wa ó sì jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ Yorùbá tá a fẹ́ràn púpọ̀ òun náà ni zikirullah àsìkiri ìrántí ọlọ́run àhàmíyàtò zikirullah báwo ni ìmọ̀rántí ọlọ́run ṣe pàtàkì nínú ìsẹ̀mí mùsùlùmí àníwá òun àwọn nǹkan wo la fi rántí ọlọ́run wa fawaiduhu àǹfààní wò láwárí tàbá ń ṣe síkìrí sẹ́nìkan yóò pèrè mùsùlùmí yóò wà nílé ayé kò ní ma ṣe zikirullah zikirullah àwọn náà ni wọ́n máa ń dàpè ní síkìrí wọ́n lé afẹ́ lọ lè ṣe síkìrí azikiru kí ni wọ́n pè ní zikiri wà ádámù ní síyá ní láàyè azza wa jalla òun náà ni má gbàgbé ọlọ́run nígbà ọ̀fẹ́ sùn Allah ọwà lójú oorun ọba ńlála jẹ́ ọmọ ńlála pẹ̀lú ìbádà pẹ̀lú síkìrì òun jí báyìí síkìrì lọ́kọ̀ ọmọ bẹnu òun gbági báyìí kò fẹ́ wọ tọ́lẹ̀tì síkìrì ló ṣe bọ́ jáde síkìrì ọfẹ́ jẹun síkìrì ọfẹ́ jáde síkìrì ọfẹ́ wọlé síkìrì ọfẹ́ gun mọ́tò síkìrì nǹkan tí ọ̀dá yọ sí ọ ó lè òun náà ni kéèyàn má gbàgbé ọlọ́run nígbà kọ̀ọ̀kan filikọ́líbí èèyàn nígbàgbé rẹ̀ lọ́kàn wòlísáni àwọn èèyàn yóò máa lura wọn látara ìmọ̀dé zikiri láti máa fi yin ọlọ́run máa fi kí ọlọ́run wòlíjẹ̀wárí àwọn eríkèríkè ara wa a máa fi rántí ọlọ́run tọ́bárẹ́ ní ẹnìkan tí ẹrí tí yóò fèrí kalẹ̀ eríkèríkè ara rẹ̀ ó sì jẹ́ pé ọ̀nà mẹ́ta ni mùsùlùmí òdodo ti máa ṣe síkìrí alqalb ọkàn rẹ̀ ìrántí ọlọ́run wà ń bẹ tí ò ní sin kan mímbẹ̀ lẹ́yìn ọlọ́run táà máa sìn táà máa yìn táà máa pè táà máa bẹ̀ táà máa wọlé lọ́sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà àwọn rẹ̀ ò dákẹ́ láti máa fi porúkọ ọlọ́run láti máa fi yin ọlọ́run bá nàbì Muhammad ti gbé kalẹ̀ lẹ́yìn lẹ́rí kìríkì ara rẹ̀ kò ní tako nítorí oṣù kíní nítorí gbàgbọ́ àti tí wọ́n sọ jáde ní ẹnu èyàn mọ̀ pé tọ́wọ́ ti dẹ̀yìn jímọ̀ níjọ́ friday lẹ́yìn alásàrì la ilaha la ilaha la ilaha illallah la ilaha illallah ṣe mọ̀ pé ìṣẹ́ tí kìíní àbí tọ́ ọwọ́ di àárọ̀ ìjọ sátọ̀dẹ̀ lababa tí ó ń gbé ìpèsè lọ sí eré tàbẹ́ta ọ̀tọ̀ ni tọ́wà lọ́kàn rẹ̀ ni tọ́wà lọ́kàn rẹ̀ náà ló jí káká ìpèsè máa ní ọwọ́ kìí sọ ọlọ́run lọ́wà lọ́kàn ẹ̀ níkan fẹ́nu lásán sí kíni níkan fẹ́nu lásán wí ni síkìrì ẹnu lásán ti torí lẹ̀ Yorùbá ẹjẹ́ àlọ́lẹ̀ ìmọ̀ kí ni wọ́n ń pè ní síkìrì bóòlù ànábì ṣe ṣe síkìrì àwọn nǹkan wo lànábì ṣe àwọn nǹkan wo lànábì fi ṣe níkìrì báwo lànà ti ṣe síkiri jíjẹ ahàmíyàtọ̀ zikiri lá ajima'a ahàlù sunnati wal jama'a kulluhum ala anna zikara lá ibada bóò láti ma pàtàkì zikiri gbogbo alò súnà pátá tó jẹ́ mùsùlùmí òdodo tí ń tẹ̀lé súnà nábì gbogbo wọn ni wọ́n panu pọ̀ kò sẹ́nìkan tó yẹsẹ̀ ẹlẹ́nu wọn ipe zikiri ìbáàdà ni táà máa fi ń súnmọ́ ọlọ́run ọba wa tó sì jẹ́ pété ní bá wálé ayé tí ọba ṣe síkìrí tọ́ba jáde láyé kò ní wọ àlìjánà ọlọ́run zikirullah ìbáàdà ìmọ̀ràn tí ọlọ́run ọba ẹ̀sìn ni amara Allahu biha ọlọ́run pàṣẹ rẹ̀ bọ́ọ̀bá rántí ọlọ́run tàlọ́ fẹ́ rántí tàlọ́ láyé tọ̀wà nú ẹ̀ tani darí ọ̀rọ̀ rẹ tani kádàrá rẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ àárín rẹ àti parí rẹ ọwọ́ àlá lọ́wọ́ o báwo lọ sí wa ánà láti àlá ẹ̀yìn mọ́yẹ pọ́blẹ́mù tó wà nílẹ̀ rẹ pẹ́tẹ́ ẹ̀tẹ́nìkan ò lè yanjú ẹ̀ lẹ́yìn àlá kí ló wá dé tó fẹ́ gbàgbé ọlọ́run ó mọ àwọn challenges tó wà nílẹ̀ rẹ pẹ́tẹ́ tí ń pọ́ lẹ́kún kò sẹ́nìkan tó lè mú kó àfọlọ́ sórí tó ń fà tó ń fà tó ń fà kó fẹ́ kọ́ tiẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala pàṣẹ ó ní ẹ máa ṣe zikiri torí tó jẹ́ agbèjáde lẹ́kọ̀ọ́ ìwà òun náà ní kẹ́nì kọ̀ọ̀kan wa ká lọ lè mọ kí ni wọ́n pè ní zikiri ẹlẹ́ẹ̀kejì ká lè gbà pé àwọn alùsùnà wal jama'a wọ́n máa ń ṣe zikiri bá nẹ́bí sì gbé e kalẹ̀ zikiri ti yẹn yìí dẹ́yìn ṣe tí ọ̀bá súnà mu yẹn òun lẹ́ẹ̀ máa ń sọ pé àbá yín ṣe lẹ́sìn wá wá kúrò láàrin àwọn oní zikiri àwọn òsì ní ṣe zikiri lọ́nà bídíà ọ̀nà súnà láàmà zikiri ni láàmà lò gbogbo àwọn tí wọ́n ṣe bí díà náà kọ́lọ̀bà tàmálẹ̀ sójú wọn kọ́lọ̀bà alá kọ́tàmálẹ̀ sọ́kà wọn kọ́lọ̀ jáwọn náà gbé síkiri wọn gbọ̀nà tánàbí sí kíní tánàbí gbígbà àtàmọ́bà ṣiṣẹ́ sófò torí pé kúlò pédé àti dọ̀dá àlá tí ìbá bá ti rántí nǹkan mí sí ọlọ́run ọba ẹ̀bọ̀n ọlọ́wọ́ba ńlá ó sọ fún wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ba ní yá ayyuhalladhina amanu ọlọ́wọ́ba ní mo pè yín olùgbàgbọ́ òdodo udhkurullaha dhikran kathira ẹ máa rántí èmi ọlọ́wọ́ba púpọ̀ ẹ má jẹ́ ọjọ́ pàṣíkò kan lẹ́mọ̀ rántí ọlọ́run ọlọ́run ní kathira gbogbogbà gbogbo àsìkò àfi tó ń bá gbé ọlọ́run nìkan ẹ̀wọ́n bá tún jí kílá kọ̀ọ̀kan mú bẹnu zikiri alhamdulillah lẹ́sí àyáná bada ma amatana wa ilé ìnusù tó fi wá lo ọjọ́ ayé rẹ̀ tán ọgbọ̀rọ̀ dákẹ́ lẹ́ni jọmọ̀ zikiri bó ṣe fọkàn sí lọ́mọ fẹnu sí lọ́mọ fẹ́ kiri kara sí torí zikiri gan lọ́lọ́run sí dáwà ọlọ́run ẹ̀yọ́ miami ọlọ́wọ́ bá ní wasabi ohun bukara tàwọn wa aṣílá ẹ máa fọ mímá díkìrí nìyẹn náà subhanallah obìhamdihi ẹ máa ṣe láàárọ̀ ẹ bá ti kásùbà tán tó bá dẹ̀yìn alásàrí náà ẹ̀tún jòkó ẹ̀tún ṣe sẹ́mi àti ẹ̀sà jòkó ṣe àṣẹ́nifá wasabi ohun sábàá yusabihu sabihuhu àṣẹ ọlọ́ọ̀ suratu al-azab aya 41 àti 42 sọ̀bọ̀n wọ́n lọ bá kọ́ láṣẹ tó bá tẹ̀lé ìyàlọ́jẹ lẹ́yìn náà oore tó wà ní síkiri ò ní rí alimuslimu la yashtagilu an dhikrillahi bi fi hayatihi ọlọ́wọ́n bá aláàjọ yíwa ẹgbẹ́ mùsùlùmí òdodo ọgbọ́dọ̀ ma bísì kò ni gbogbo tó ń ṣe lọ́wọ́ yẹn náà ọmọ ọmọ ṣe síkiri bọ́ọ̀ bá ń ṣiṣẹ́ ọmọ fẹnu ọmọ ń wí kankan ọ̀fẹ́ sọ yínyìn kalẹ̀ lábẹ́ mọ́tò ó ní bisimilá ó ní dékèrè ó rójú tu ẹ̀ mọ́ ó ní aláhùnmọ́ lásàhánà ilá ma jàǹtà òsàhánà wà á ń tẹ̀tẹ̀ jàálè lọ hazina ìdá sí ìdá sàhánà kò sí tọrọ rùn o àfi tọ́lọ́ ọba sí rọrùn sí kiri lọ́mọ fi yanjú ẹ̀. Allah subhanahu wa ta'ala ọlọ́ba ni yá wàlá awladukum àwọn ọmọ yín tẹ́ bí ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ azikirillah kú níbi ìrántí ọlọ́run owó rẹ mọ́tò rẹ ilẹ̀ property iṣẹ́ kò gbọ́dọ̀ bí ọlọ́run láti ìrántí ọlọ́run torí ìrántí ọlọ́run látòrí ẹ̀dá ọ akàdékọ̀ wá dídé múmu kó lè ráàyè kó lè kó lè lálàáfíà tó fi mọ ìrántí ọlọ́run ọlọ́run bá ní ẹmọ náà ti mi gbogbo gbà owó òun náà ní bí àwọn èèyàn lọ́wọ́ lé ẹlòmí bọ̀ ti ra fóònù kan tó ti rówó tó ti rówó fóònù ra iphone ní òtí náà ti ọlọ́mọ bọ́ bá jí báyìí tó fẹ́ sí fóònù báyìí ọ̀tọ̀ ní tí ọmọ wò ń bẹ̀ ẹlòmí ra mọ́tò tán mọ́tò ní òjò náà ti ọlọ́mọ ẹlòmí ìjọba ọjọba tán ó ní tó kù ní pé kó wọn lọ lè farapamọ́ sọ́dọ̀ àwọn ìyá àgbà àwọn aláwo nígbà àwọn ládọ́wọ́ ẹ̀ tán ó fi ìrántí ọlọ́ọ̀lẹ̀ mọ́sálásí láti máa rí ìjọ máa dárúkọ ọlọ́run gbowó dé tán kọ̀wá hálíkọ̀ mọ́ kọ̀wá jímọ̀ mọ́ ọlọ́wọ́ bá ní owó tẹ́ ń wá káhùn ẹmẹ́jì yí ó ju síkìrì lọ lẹ́mìí o lẹ́yìn náà àwọn ọmọ yín torí ọmọ torí ọmọ torí ọmọ ẹmọ́ torí ọmọ kẹgbàgbé o kẹmọ̀ sí síkìrì yín aláàní gbogbo ẹni tí ma ti rántí òun òun náà mọ̀ rántí ẹ̀ ọlọ́run tó bá ti ń ṣe síkìrì ìtúbẹ̀ ni pé ojú ọlọ́run ọba ń bẹ lára rẹ̀ kò sígbà tó ọlọ́run orí ọ tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run ọba aláwọ̀ máa ròyìn rẹ̀ láàrin àwọn màláíkà ní pé lágbájá ó ṣe síkìrì mọ́júmọ́ ni lágbájá ń ṣe síkìrì lọ́wọ́ báyìí lágbájá síkìrì ní máa ń ṣe o ọlọ́run ọba ní bọ́dúkúrú ní ẹ̀mọ̀ láti mi ẹ̀mọ̀ ṣe síkìrì adkurikum èmi ló sì máa rántí yín láàrin àwọn indẹ̀lìmọ́là àtàná fìlìmọ́là ilẹ̀ àdá ọlọ́wọ́ ọmọ yìnyọ́ lọ́wọ́ tí wọ́n yìnyọ́ fún àwọn mọ̀láyíkà lọ́dọ̀ àwọn mọ̀láyíkà ẹni ilé lóṣè kíni iná lọ́jẹ́ ọgbàjúmọ̀ sánmà àìmọye lómi tí wọ́n mọ̀ lérí ilẹ̀ tí wọ́n mọ̀ ń sánmà wọ́n sì mọ̀ lómi sánmà wọn òun náà síkìrì tẹ̀yẹ̀ ń ṣe káàlìyà láàrin òun àti òun ọlọ́run ọba tẹ́nìkan kan ọmọ tí ò fi ṣe kárí ni ṣẹ́rí gbogbo àwọn kọ́tẹ̀sì bá sọ́rùn káàkiri ká máa ranjú káwọn síkìrì kọ́ yẹn o ní ṣe tara ẹni o ní padà bọ̀ wábẹ̀ kọ́ ọmọ arántí ọlọ́run ọba nínú òkùnkùn kọ́ ọmọ arántí ọlọ́run ọba lọ́gànjọ́ lóru kọ́ kọ́ ọmọ kínú zúrì lọ́wọ́ tí mo tẹ́lẹ̀ kan sì ní ìrántí ọlọ́wọ́n bá Allah ọlẹ́gbàá débi tí ọlọ́wọ́n ní ẹni bá ti rántí mi ní ìrántí ẹni tí ó sì rántí mi ìníṣẹ́kíní ìníyìn láàrin àwọn mọ̀láíkà dékù tí wà bú orí fún ọlọ́run àlọ́ ní fún lórí Suratu al aya 152 amara Allahu Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ó ní ìdí sọfà nẹ́bí wa Muhammad ó ní ká nẹ́bí ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tí ń mú ọ jìnà sọ́lọ̀ ni má bàa sọ̀rẹ́ mọ́ má bàa sọ̀rẹ́ ọ̀rẹ́ tó bá ní ẹ̀ńjò kó báyìí owó owó owó ní ọmọ sí kí ni ọ̀rọ̀ owó ní ọmọ sọ jìnà sí ọ̀daràn ni yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sẹ́lọ́hún yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jìnà sọ́lọ́hún bẹ́ẹ̀ ṣe jáde bẹ́ẹ̀ ṣe wájú lọ bẹ́ẹ̀ ṣe jìnà kó níbi rántí ọlọ́hún tẹ́ẹ̀mì lọ lè gbé nǹkan tẹ́ẹ̀mọ̀ rántí tẹ́gbẹ́ gbé sílé àbí sọmọ pé tọ́lá jáde yọ padà wọlé padà ọ̀rọ̀ tiẹ̀ nítorí ọba fi sílé tó ní sọ tọwá gbàgbé tọwá padà sọmọ pé ọ̀rọ̀ tiẹ̀ lójọ padà ẹ o sínú àwọn dàkírún láwọn ẹ̀rẹ̀ ọba tó gbogbo olú yìí ọba jáde Saudi kọjáde Maka kọjáde Madina kó o ké gbogbo kí wáyé tá tọba tẹ́lẹ̀ kankan tọ̀rọ̀ rántí tó fi ọlọ́kàn balẹ̀ yàtọ̀ sọ́lọ́hún o sínú àwọn dàkírún ọlọ́run bá ló mọ̀ rántí rẹ̀ inú rẹ̀ wà máa dùn anábíwá muhammad sallam ọlọ́run sọ fún pé wala tut'imana aghfalna qalbahu an dhikrina ilẹ̀ muhammad má tẹ̀lé gbogbo àwọn tá a ti dí ọkàn wọn tí wọ́n rántí wá má má tẹ̀lé àwọn yẹn o má bá wọn ṣọ̀rẹ́ wọ́tábà àwa àwọn tí wọ́n ti tẹ̀lé fẹ́ wọn ọdún kó lọ́dà fáàmì yóò sì mú òjìnà sọ́lọ̀ a tún dòkó sí ibi kíkí ọlọ́run ò ní dáhùn bọ́rọ́ wọ́n tó tòkó síbi àdúrà kálukú ń tẹ́ǹdì nípa mọ́mọ́ dáhùn yẹn tọ̀ kálukú tẹ́ǹdì ni olórí gbogbo àwọn tí ó mú ọ mú ọ gbàgbé ọlọ́run fáwọn àwọn kan ọlọ́run ànábì wọn ti tẹ̀lé fẹ́ nu wọn ọlọ́run bá ní sì ti wá sí ìrántí tó sì ti wá tẹ̀lé fẹ́ẹ́nu ẹ̀ẹ́n amúrùhù ọ̀rọ̀ rẹ̀ fúrútọ́ kọ́mọ dàrú lókù aláwọ̀dọ̀ rẹ̀ rú tàbá mọ̀ gbogbo àwọn tọ́rọ̀ wọn ti dàrú ẹ má jókòó tì wọ́n o ẹ̀yọ́ máa yá mi ọlọ́run sọ ilé al àyà 28 ad-dhakiru hayy wal-ghafilu mayyit anábì sallallahu ìrántí ọlọ́run pẹ̀lú gbogbo tí ń fi aríkèríkè ara ṣe anábì ní òun gan lálàyé ẹ̀rẹ́ ní tó gbàgbé ọlọ́run ọba lọ́kàn rẹ̀ ẹnu rẹ̀ dákẹ́ kọ̀rántí ọlọ́run ọ̀fọ̀ nípa àwọn ayé níkì àwọn àjẹ́ nípè ṣéwù nípè gbogbo àwọn eléyìí ọ̀rántí ọlọ́run ẹni wọ́n rántí làwọn pè yẹn ẹni tí ń pe jésù ẹni tí ń pe èyí tí wọ́n rántí náà ni wọ́n ń pè yẹn tí wọ́n fẹ́ jòkó lè ní ṣé Ibrahim ní àmì nìyàs ẹ̀hẹ̀ èyí tó rántí èyí tó rántí òun náà ló pè yẹn èyí tó sì ń pè yẹn náà ni ló ní zikiri rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ọlọ́run aláàlọ́bá fi ọkàn sọ́dọ̀ ẹ̀ wọ́n ní ẹni tá a wí yìí wọ́n ní ọlọ́run nìkan ní ọmọ jáde lẹ́nu ẹ̀ kọ́dà fi máa lálàá láìra ìlàlá ọmọ fi lálàá subhanallah wa bihamdihi yóò máa ka ayatul kursi lójú oorun ẹ máa láwọn ẹlòmíyà ní nígbà àjànú yẹn dé òun mẹ́nu bá kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ò ní mú mi èmi náà ò ní fara mi lẹ̀ títí ló fi bọ́ lọ́wọ́ ẹ̀ ìdí ń kà náà lọ́lọ́ tó ń rántí yẹn tí gbọ́ ẹ̀mí rẹ̀ bẹ lọ́dọ̀ ọlọ́ ìrántí ọlọ́ ẹ̀yọ́ maya mi anábì ní ẹni tí èsì sí kìíní ni o tó bá ti mọ dárúkọ ọlọ́ òkú ti rìn láàrin àwọn èrò láàrin àwọn alàyè anábì ní masalu lẹ́tí yẹ̀dìkúrò rọ̀báhú anábì ní àpèjúwe ẹni tí ìrántí ọlọ́run ní gbogbo gbà wọ́n lẹ́tí láyẹ̀ yẹ̀dìkúrò rọ̀báhú àtẹni tó jẹ́ pé òun ìrántí ọlọ́run masalu hayi wàlímáyì anábì ní àpèjúwe wọn anábì ní àpèjúwe wọn wọ́n náà àpèjúwe alàyè àtòkú tálà anábì fi wé alàyè jama ẹni tí ṣe fíkẹ̀ ọmọ ìyá mi ọfẹ́ lórí ayé yìí ọfẹ́ káyé já ọfẹ́ kọ́lọ́wọ́ bá aláàkọ́ kó sàánú rẹ kọ́lọ́wọ́ bá aláàkó sínà fún ọ kọ́lọ́wọ́ bá aláàkó gbàdúrà rẹ kọ́lọ́wọ́ bá aláàkó yọ ọ́ kò lọ́wọ́ àwọn èṣù kọ́lọ́n lẹ́sù jìnà sí ọ ọwọ́ adákẹ́ òun sí kiri ó ti dokú òkú ní ọ alààyè tó yí alààyè tó máa tún ṣe orílẹ̀ ẹgbẹ́ jẹ́ gbogbo wà yọmọ fi ṣe sí kiri ìrántí ọlọ́run eléyìí ni pàtàkì díẹ̀ níwọ̀nba àsìkò wa nípa àzikiri àníwá òzikiri àwọn zikiri tí a máa wá ṣe ẹ̀yọ́ máa yá mi àtàwọn àǹfààní rẹ̀ gbogbo anáda ti mọ̀ pé ọlọ́run pàṣẹ ká ṣe zikiri a ti rẹ́dì pé a ṣe zikiri a sì ti pinnu a nílé zikiri nǹkan mí yàtọ̀ sí ọlọ́run tọ̀ nígbàtẹ́lẹ̀ yìí ti yé wá ń sìn hmm, èyí tó kù ni pé kí làwọn nǹkan tí a ṣe máa fi ṣe zikir wọ́n ní ẹ̀yọ́ miami azikiru fil qalbi alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn zikiri kan bẹ tọ́jẹ́ pé ọkàn ló máa fi ṣe èmi ò ní mọ̀ èmi ò ní mọ̀ tiẹ̀ ìwọ náà ò ní mọ̀ ti tèmi ọlọ́wọ́n bá aláàánìkan àtèmi ńlájọ́mọ̀ zikiri ọkàn azikiru yakunu bil qalbi min khawfillah òun náà ni kọ́ ọmọ páyà ọlọ́ọ̀ gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù ọlọ́run Allah ah ẹ̀mọ́jì ń ṣe o <laughs> tọ́lọ́n bá gbá mi mú Allah ah ẹ̀jẹ̀ ń yára ṣe o ọba yóò san mí lẹ́san o Allah ó ní má jẹ Allah ó ní má mu Allah ó ní má gbowó ilé Allah ó ní má ṣẹbọ Allah ó ní má pa òbí mi lẹ́kún Allah ìrántí ọkàn mi sẹ́ẹ̀rì tó bá ti ṣiṣẹ́ sínú ọkàn ẹni wọ́n ma sọ tọ́ kara eríkèríkè ara ọmọ síkíní yọ ọmọ sí tọ́ dáa wọ́n ma bá hi, hì lẹ́yìn náà ìfẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run ní gbogbo àwọn èèyàn tó wà ní ayé lọ lẹ́nìkan òfin nípa ó láṣẹ yìí pé wá ṣe léyìí tó ṣe mọ̀pọ̀ ọlọ́run síkíní ọlọ́run ọ̀fẹ́ wọ̀tọ̀wọ́kulẹ̀ àléhì ọwọ́ agbára lé ọlọ́run ọba níkọ̀rọ̀ àti gbangba òní lóògùn tó fi kọ́lé tọ́ba ni ìwọ àzákírù ìwọ oníṣíkìrì táwa wọlé rẹ nígbà tá a sì jú báyìí àbí àbá igbámbẹ̀ àbí àdó àdó ìwo ìwo màálù ọwá ní wọ́n dá kírù wọ́n rántí ọlọ́run bí ọba rántí ọlọ́run ni òní kankan kọ́lé ọmọ pọ́lọ̀ ní ma ń sọ́yàn ni ẹ̀yàn ará lérò ẹ̀kọ́ ọkọ́lá o ewé lọ́fàlà sílà òdodo ọ̀rọ̀ ẹyọ kan náà ni ẹni tí máa rántí ọlọ́run ọba yóò jọ ọkàn kúrò lára gbogbo tọ́lọ̀ndá yóò darí ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run nìkan àzákẹ́rù ni torí ó ti gbà pé wala ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim kò sí ọlọ́run bá ní sánmà tilẹ̀ kò ní wọn láti sọ kí nǹkan kan ò ní ṣe wọn ẹ̀yìn bó ọlọ́run wà sọ̀wọ́ tì nígbà wá ní ìwọ ọ̀sẹ̀ ayé káwọn ayé kọ́mọ́ bàbá tiẹ̀ jẹ́ sọ ma pé tó ń ṣe ìrọ́lọ́ǹpa ọkàn rẹ kò rántí ọlọ́run ló ṣe jẹ́ pé tó bá nìkan wẹ̀ fúnjọ́ méje ní tó bá gbàgbé tó sùn níjọ́ keje ọ máa pariwo pé ayé ń ṣe ti bàjẹ́ jẹ́ wọ́n kún ọlọ́run wọ́n àwọn tó gbé igbá yẹn ọ bá náà làwọn kìí sàlá wọ́n ní ọdún èwo ni wọ́n bọ́ lẹ́yìn ewo ni wọ́n ń bọ nílùú yìí jàmá wọ́n ní wọ́n ní eégún wà òró wà ó wà lọ́dọ̀ tiwa náà lẹ́kọ̀ọ́ mbẹ́ gbogbo olúlọ́wà kìí ṣe láìsí pé a fi ṣe láìsí ẹsẹ̀ wà ń bẹ̀ tọ́pọ̀ jàmá àyàmọ̀ ayá mi tí bá ti délù kan èmi máa ń pé kí ni wọ́n ń bọ ní ìlú yẹn wọ́n lè ń bẹ egungun lù yìí àwọn òòṣà àjọbọ nìyẹn bọ́bá ti bọ́ tán kò lè wọ́ná ni o àlìjánà tọ́lọ̀ kọ́ kalẹ̀ yẹn ọlọ́run ní innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ní ẹni bá bẹ́bọ̀ kú ọlọ́run ní àlìjánà tọ́lọ̀ kọ́ kalẹ̀ kò ní wọ́ bẹ̀ ọlọ́run ti parí ẹ̀ wọ́n máa wá unnar lọ́wọ́n bá inú náà ní ilé tiẹ̀ ẹ má wọ́n náà lérò gbogbo àwọn tó wá ń pè ń sí ọdún àjọbọ ẹ má bá wọn ṣe òsà àjọbọ ẹ má bá wọn ṣe ẹni bá nílùú yìí mùsùlùmí lẹ́yìn nígbà jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n bá wọn ṣe má ẹ fílẹ̀ náà lẹ́bí jẹ́ mùsùlùmí tẹ́ẹ̀bá tún yọ ṣe mọ̀dáfíkì ní mọ̀dáfíkì sì ní káfíìn ẹni tí ń yọjú mọ́ṣáláṣí tó sì kúrò níbi ti ṣẹ̀ṣẹ̀ tàwọn bàbá rẹ̀ àti ìdílé ẹ̀ òdodo ọ̀rọ̀ tẹ́mi bá yín sọ kí ìwé tó kó lu yín ni ẹ̀ ọlọ́run ó bí mi pé mo kéwú ọlọ́run ó sì bí mi sí mo jíṣẹ́ mo ti wá sọ kọ́dà yóò tún lórí YouTube gbogbo ayé náà máa wò ó pé mo wà lérò ẹ̀yọ́ mọ̀ yá mi nílé ẹ̀sìn wa gbogbo ẹni tó wá lóògùn lé àdábọ̀ nìyẹn ogun tájà ogun sọ́ ogun ogun káyọ́ mọ́pa mi pàrọ̀ ń bè gbogbo eléyìí àdàbọ̀ tó níwọ̀n nìkan lọ́mọdé àkàrẹ́ bọ̀ méjèèjì èèyàn gbọ́dọ̀ bá kú tó o bá ń ṣe kankan nínú méjèèjì àbó ń ṣe méjèèjì papọ̀ kọ́ wá ní ìwọ ni àdákírù ìwọ àwọn làwọn rántí ọlọ́ ṣé o ti ń gbé ẹbọ sí ìta mẹ́ta tí ń sókùn tajà báwọn èèyàn ó láwọn ṣe síkìrì síkìrì wo lẹ́sẹ̀ nítorí pé fáwọn èèyàn náà ló ní kí wọ́n máa rántí tí máa ń sọ lọ́lọ́ ìtọ́lẹ̀ mi rọ́pàá lẹ́nu mọ́tò pé kí ní ń bẹ nídìí mi yóò rántí ẹ̀ ṣé ìmọ̀ náà ti kàn mí dìbàbọ̀ ni kí láti mẹ́rin káàbà kàdá wágún mọ́tò bísmìlá àbí pẹ̀lú orúkọ ọlọ́ọ̀lá kárọ́tì ọlọ́wọ́ سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون تتوب فيه الله سبحان سبحانك ذكري ọwọ́ sẹ́yìn mọ́ ọwọ́ wákùnkùn sọ mọ̀dánì àbọ̀ mọ̀dánì má dẹ̀ ní kan tán ọ́ tàbí alùpùpù lè mí kà fún ọ̀sìn gbogbo tẹ́lẹ̀mí ọba sọ fún ọ yọ ọmọ kà máa wúlò ikú wí fún ọ ni. síkìrì ọkàn lẹ́yìn náà àtàfàkùrù fi azọmọtìlá wọ́n fi ayé àti wọ́n fi xálìkìyì wọ́n máa ronú nípa títóbi ọlọ́run ó wọ́n gbọ́dọ̀ ronú nípa bóòlù ọlọ́run ṣe rí nítorí pé làákàyè rẹ̀ ò gbé wọ́n lẹ́yìn ò bẹ̀rẹ̀ wọ́n ní kò lópin èyí bóòlù máa ronú nípa dáàtì ọlọ́run ọ máa ronú nípa àwọn àmì ọlọ́run ọba ó sì wá máa mọ títóbi ọlọ́run ọlọ́run fi nàmí ayá àti ilẹ̀ ìlú wọn nàhàr ọlọ́run ni ẹ̀rọ ni ẹ̀rọ sọ ni wọ̀ṣẹ́mùsù wọlé kọ́mọ̀n ẹ̀rọ òṣùpá ẹ̀rọ òrùn ni ẹ̀yẹ máa má kẹ́ máa fi mọ̀ mí tẹ bá ti rí ọyẹ kẹ́ mọ̀ pé mo wà ọyẹ kẹ́ mọ̀ títóbi mi tó fún mi sára ìyàwó rẹ ó sì gbé odidi ọmọ jáde ṣé yìí wọn kọjá ẹsẹ Jésù Jésù lè mọ̀kádà wọn olóòlóṣe ṣé wọ́n olóòlóṣe yẹn eléri ológun olóòlóṣe ajẹ́ olóòlóṣe yẹn ẹ ma títò bí ọlọ́run ló jẹ́ máa sógun ẹni bá ń sógun kọ̀nà ti ọlọ́run ọlọ́run wọ́n yatafakkaruna fi khalqi samawati wal ard ọlọ́run ọba ní àwọn ẹni rẹ wọ́n máa rántí wọ́n máa ronú nípa bá a ti dá sánmà <laughs> lọ́kàn lọ́sálálù yìí omi sì ń bọ́ mbẹ́ ọlọ́run ní mọ̀ ọdún nípa alẹ̀ ilẹ̀ lọ́tẹ̀ pẹ́rẹsẹ̀ a sì fi hóró àgbàdo ẹyọ kan síbẹ̀ ìjọ jáde níbẹ̀ yọpọ̀ rẹ pípẹ́ a sì máa jẹ àwa jẹ tá a tún lè sógun ọmọ títóbi ọlọ́ ṣe ìyá àjẹ ló mú àgbàdo jáde nílẹ̀ ṣé àwọn ẹgbẹ́ awo tó wà nínú yìí àwọn ni wọ́n mú sójáde nílẹ̀ tọ́wá ní ibẹ̀ lọ́fẹ́ lọ torí pé tọ́ba ọlọ́run bá ní máa kọlọ́kùtà hádà bá tìlà àwọn ẹni rí wọ́n ni ọlọ́run bá gbogbo tó dáyẹ ọ̀dá torí eré o ọ̀dá torí káwá sí ọ̀ní o káwá yìnyìn káwá sí síkìrì ọlọ́mọsá fèmí àti ìṣẹ́ náà tọ́mọ̀ sí síkìrì náà Ali Imran aya 191 ọlọ́run ti ń sọ àwọn oníṣáwí nígbà wọn fẹ́ kọjá yàrá wọn wọn fẹ́ mọ bọ́lọ̀ ṣe rí àwọn fẹ́ mọ sátú ọlọ́run nígbà wọ́n jáde pẹ̀lú ìròrí wọn tí wọ́n ronú pa zaatulá nígbà wọ́n padà jáde tí wọ́n padà mú àbájáde ìròrí jáde ìsọkúsọ wọn padà sọ nígbà wọ́n délẹ̀ wọ́n ní alìkòlóòlù wọ́n ní ọlọ́run lè dè èèyàn lè dọ́lọ́n wọ́n tún máa àbájáde kan wọ́n ní wahdatul wujud wọ́n ní gbogbo tí mẹ́lẹ̀ ayé iná lọ́lọ́n ọlọ́run ló yẹra padà ló táyà katapila lọ́dọ̀ àwọn tìjáníyà kò sẹ́nìkan tí ó ṣe tẹ́ríbíà ẹ̀yẹn tó gba wíìlì Tìjání tí ò ní nírò rí pé táyà ẹ̀kàtàfílà tó wà lọ́ọ̀kan yìí aláàd àfẹnití ọba ti di mọ̀kádàm àfi tí ò tí fún ní tẹ́ríbíà ṣé ẹ̀sìn tá a fi pàdé ọlọ́run yẹn kọ́ ọmọ péjì lọ́lọ́run táàbí ní láàbùdù mọ́tà àbùdù àdébìnrin mi ò fàlífàfà ti tó ilẹ̀ yorùbá philosophy ó lè mọ́ lọ́hun bọ́lọ̀ ṣe tó ṣáàtì ọlọ́hun ó lè mọ́ ọmọ ọmọ ọlọ́hun pẹ̀lú àwọn àmì rẹ̀ ní ọmọ ọmọ ọlọ́hun pẹ̀lú àwọn àyà àwọn àmì ọlọ́hun eléyìí ni ìrántí zikiri ọkàn zikiri ọkàn náà ni àgbà tóun bá ti dúró déédé tẹnu yóò dúró déédé kò ní parọ́ kérékèrékè ara òun náà mọ̀ ṣiṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀mẹ́jì ìrántí ọlọ́run kú ọlọ́kan wa o ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kejì àzíkìrì bil lisan òun náà ní ká máa rántí ọlọ́run wa pẹ̀lú ẹnu lẹ́yìn ìgbà tọ́kàn wa ti gba ìtànsọ yẹn gbọ́ àzíkìrì bil lisan yakunu bi tahriki ash-shafatayn wọ́n dọ̀ wá mọ̀ pé ọ̀fẹ́ rántí ọlọ́run wa lẹ́nu alákọ̀ọ́kọ́ lọ́lẹ̀ yìí mọ ìtumọ̀ ètò ń pè tó bá ní ọ̀fẹ́ máa pe nǹkan jáde lẹ́nu ó lè o lè rí ìrántí yẹn bí kọ́ mọ̀túnmọ̀ tó ń ṣe kíní tó bí kọ́ mọ̀túnmọ̀ tó ń ṣe kíní tó ń pè la ilaha illallah kí ni túnmọ̀ ẹ̀ lọ́sọ́bà kan àbọ̀lọ́ nǹkan o la ilaha illallah ni pé la ma'buda bi haqqin illallah kò sí ọlọ́run ọba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lódodo àfi Allah ìtumọ̀ la ilaha illallah òní tí o bá ti wá gba la ilaha illallah gbọ́ tó ń sọ jáde lẹ́nu ìtọ́kàn rẹ̀ ń sọ ni pé agbọ́dọ̀ bọ orisa ìlú wa mọ́ agbọ́dọ̀ ṣáájú mọ́ agbọ́dọ̀ wá ẹbọ mọ́ agbọ́dọ̀ ma, tẹlùmí mọ́ ẹ̀hẹ́ la ilaha illallah ọ̀rẹ́sọ̀ wá ní túmọ̀ tó máa ń wí àmọ́ kò sí la ilaha illallah ten million kó kejì ọkàn sọ náà ní ń takò ń àwọn ará wọn fẹ́ ṣe síkìrí ọyẹ ẹja síkìrí síkìrí ẹnu yóò ọwọ́ mọ̀túnmá rẹ̀ èyí ní ọjọ́ já àwọn síkìrí kan jẹ dùúlẹ̀ àwọn síkìrí tó mọ̀túnmá rẹ̀ yá sí kàtíṣù dámbà àṣà dámbà kàràǹkàràǹdà sábàrì sábàrì bàtúmá ìkankíkan bẹ̀rẹ̀ àwọn yóò mọ̀ èdè ẹ̀ẹ́sì wá tinú lárúbáwá níbo ló ti rí gbogbo ẹ̀ ṣé ìdá ìnábì fílẹ̀ fún ọ̀tọ́ àwọn àrẹ ọmọ alẹ́ ọmọ àbọ̀ kiri pé ọwọ́ adákẹ́ yìí kiri kan bídíà ló ń ṣe yẹn àwọn àrẹ àtẹ̀tẹ̀rẹ́ méjèèjì ọmọ sí kíni yọ máa mì subhanallah alhamdi subhanallah alhamdi la illallah la ilaha illallah astaghfirullah ìtẹ́kùn zikiri ẹnu ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan lọ lè bá inna shara'i al-islam ó wa Muhammad ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí nínú ẹ̀sìn lẹ́yìn àwọn ọ̀ràn ọ̀ràn yàn ọkọ̀ rẹpẹtẹ ọkọ̀dé kásọ̀rọ̀ ti àlàyé ọwọ́ pọ̀ débi pé ọwọ́ fẹ́ súnmi fún àkàbírí níbi iṣẹ́ àfàálù dákùn mọ́sà ìtọ́misọ́nà nǹkan kan tí ma ṣe anábì ní láyé záàlù ní sáànù kàrọ́ ti bá mí ń díkìrì là anábì ní mọ́jẹ́ ẹnu rẹ̀ mọ́jẹ́ ẹni ọgbẹ́ ẹ̀hẹ̀n tá a bá ń sọ̀rọ̀ ńkọ́ ẹni ó ṣe kí ni yóò tutù arábìnrin jẹ́ ẹnìrọ̀ ọmọ tutù pẹ̀lú ìrántí ọlọ́run wọ́n tó bá ti rántí ọlọ́run ọba ọlọ́run ọba àlá yóò fi ọsáyà àwọn tí wọ́n rántí ọlọ́run gbogbo àwọn yìí tó lé ọ̀pọ̀ ọlọ́run rẹ ọlọ́run ọba àlá yóò fi síkiri yóò fi dìbò rẹ fọ ẹ̀yọ́ mayami àmọ̀tálù síkiri bil lisan àpèjúwe síkiri yìí tá a máa ń ṣe lẹ́nu alákọ̀ọ́kọ́ oní qur'an la ilaha illallah tìláwàtul qur'an ó ní ládàjú la ilaha tilawatul Qur'an ọba ti kára fi kan báyìí wọ́n sì kọ́ ládá mẹ́wàá lẹ̀ fún tọba ní bismillahir rahmanir rahim arafi 19 10 times 19 jama 190 rewards bismillahir rahmanir rahim o ti jáde masalasi o ti gba 190 rewards o ti ka fatia o ti ka o ti ka ìdí wọ́n pè ní ìrántí ọlọ́run ni o kò sì ní ìdí kọsẹ̀ lọ́dọ̀ ṣéwù kan kó fún ọ lọ́wọ́ kùránì kó tó máa ṣe kùránì ìmọ̀lọ́dẹ gbọ́wọ́ yẹn ìbìlí ìṣòro ti sọ fún wa ànẹ́bì ti jíṣẹ́ fún wa kí ló tó wá kù nítorí mọ́ lọ́dọ̀ àfáà ní pé ìtọ́lọ́wọ̀n bá aláàní ká máa ṣe kò yé mẹ́dá kẹsà láyé kán ní ànẹ́bì ká máa ṣe báyìí ọlọ́run ni ká máa ṣe báyìí kọ́dẹ̀ eléyìí ò sí nínú tá a bá lọ́dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà la ilaha illallah ọmọ yá mi anábi ní afdalu zikiri anábi ní inú àwọn zikiri tó lọ́lájù òun náà ni la ilaha la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọ lásìkò tó mọ̀ fi ṣe ó di lóru wọ́n mọ̀ ní la ilaha illallah la ilaha illallah kèése tó mú tẹ̀sùbá 1000 kèése tó mú tẹ̀sùbá 1000 tó ma wá pé alalala la ilaha illallah ló fẹ́ la ilaha illallah la ilaha illallah afẹ́ ṣe 10 million lálàlálà kan ní kò ṣe la ilaha illallah bí mẹ́ta dẹ́pẹ́ báká jọ yanjú mẹ́wàá ni jọ yanjú ọgọ́rùn-ún jọ yanjú jù bẹ́ẹ̀ lọ jọ yanjú kò síye tó ṣe tí ó kọ́ lọ lójú ayé ti kọjá ká máa wíwí kúwì lálálálálálálálálálá ànábì Muhammad sallam ànábì ní ká anabi ni wa afdalu ma kulitu ana èmi wa nabiyuna min qabli àti gbogbo àwọn anabi tó ti ṣáwájú nǹkan tó lọ́lá jù lọ táà fi ń kí ọlọ́run táà máa fi ń yin ọlọ́run la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir bó ṣe máa wí lóru náà nìyẹn kò ní ìdíkò di kọ̀dìrí àkójì ìdìjà ní àkójọ ṣe gbogbo àwọn ẹgbẹ́ yẹn tí wọ́n dálẹ̀ yẹn ìmúnisìn ni ní ṣé wọ́n mọ̀ sọ fún ọ pé ọ ò lè ṣe ọgọ́rùn máa ṣe sẹ́mìtì náà dábàá wá fún ọ ní ọwọ́ ọ sì wá àwọn afọ́pọ̀ ọlọ́ ìṣeré ànábì lọ́wọ́ ànábì ní ẹ máa ka ọgọ́rùn lójúmọ́ ànábì ní bá sì wù yín ẹ kájọ ọgọ́rùn lọ gbogbo eléyìí ànábì Musa wí ànábì Ibrahim wí ànábì Dawud gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo wọn ètí wọn máa fi ṣe síkìrì nìyẹn ọkàn jòkó sàlọ̀ lánàá abdullu zikiri la ilaha illallah ẹ̀ zikiri ara ni la ilaha illallah àmọ́ pẹ̀lú la ilaha illallah tó lẹ́bọnú ni o ẹgbọ́ ẹ parí la ilaha illallah òun bí ẹ ti ṣe ni ṣéwù bá ní bàbá onírin bàbá onísímẹ́ntì mọ́tò tẹlẹfẹ́ta yẹn kínú òun lọ́wọ́ ní lálọ́nù yẹn ẹgbẹ̀dání ẹ bá ti dé erí ilẹ̀ ẹwọ̀n síbẹ̀ ẹ fi fọ mọ́tò yẹn èyí tó wà ní lálọ́nù yẹn ìbìlísù ló lòyẹ ìbìlísù ni kọ́lá kọ́lá ń pẹ̀pẹ́ ìbí ọmọ sọ ń sì máa làmọ́lẹ̀ torí pé nǹkan yẹn ọlọ́run ò darí wa sọ́dọ̀ ẹ̀ tàbá ń wòrè ànábì ò sì darí wa sọ́dọ̀ ẹ̀ níbo lẹ ti rí nínú àṣà yín àwọn olódàálẹ̀ nínú àṣà yín òun náà làwọn àlejò àná tó ń bẹ́ lu yín àwọn ọmọ ìbìlísù oníwọ̀n pé láìláìlá ò lẹ́nu ọjọ́ wá gbà pé kíní kan tún bẹ tó tún lè dá nǹkan ṣe lẹ́yìn ọlọ́run ọmọ tó wọn láyé ayé láàrin kò sẹ́ni tó lè pa lẹ́yìn ọlọ́ o nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí kó pa wá kò sẹ́ni tó lè jí lẹ́yìn ọlọ́ o nìkan ló lẹ́tọ̀ọ́ sí kò sẹ́ni kan tó lè fún wa lẹ́yìn ọlọ́ o nìkan ló sì lè fún wa kò sẹ́ni kan tó lè gbà lẹ́yìn ọlọ́ o nìkan ló sì lè gbà ìtumọ̀ láyé ayé láàrin yẹn náà kò sẹ́ni kan tó lè ní àmàbẹ àfàlà kò sẹ́ni kan tó lè ní àkú lẹ́yìn ọlọ́run kò sẹ́ni kan tó lè ní àtà lẹ́yìn ọlọ́run kò sẹ́ni kan tó lè fún wa nílẹ̀ tó lè fún wa nílé tó lè fún wa mọ́tò tó lè fún wa lọ́mọ tó lè fún wa lọ́kọ tó lè fún wa láya kò sẹ́ni kan tó lè darí kankan nu ayé wa illa ní wọ́n pè ní tùmọ̀ láìláì láwọn yẹn ni òun nìkan náà lọ́wọ́ ayẹ kásìn òun ló sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn tó níhùn ló fún wa ní gbogbo nǹkan yẹn ọwọ́ ń wí ìwíkúwì lẹ́nu ìwíkúwì lòun yẹn ọ̀kan nínú àwọn tí wọ́n ka kọ̀sídà onímọ̀ nǹkan lálá máa hùn àkà ahun <laughs> ó ní gbogbo ẹni tí bá ṣe láàìlà ìlàlà láàìlà ìlàlà láàìlà tí ó wà mọ̀túnmọ̀ láàìlà ìlàlà kọ̀yẹ̀tọ̀ sí olóngbò tí ń ṣe kíní tí ń dún yẹun yẹun dalẹ́gbọ́n ní wí ọ̀rọ̀ yóò wúlò tó ṣe jẹ́ pé ìbádà wà nílẹ̀ Yorùbá ara rẹ̀ ní síkìrí àwọn bùkátà sí kásà tó ṣe ànábì ni máa ń kọ́ la ilaha illallah khalisun min qalbihi ẹni tí máa ń pè la ilaha illallah tó jẹ́ pé ọdọ́ kan rẹ̀ Allah náà lọ́wọ́ lọ́kàn ẹ̀ lóòótọ́ kò sí kankan mi lọ́kàn rẹ̀ máa nínú gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń wárí fún ànábì ni dakhala al-janna yóò wà al-janna pẹ̀lú la ilaha illallah tí ń sọ jáde lẹ́nu yẹn ṣé ìyá lásàlátù ní ṣe láìlà ìlàlá láìlà ìlàlá láìlà láìlà ìlàlá láìlà ó ṣe yàrá ẹ má tara yín ẹjẹ́ ti lọ nítorí sọ jáde lẹ́nu yẹn ọ gbọ́dọ̀ bá ọkàn mú ọkàn rẹ bá nínú àwọn fún wa fẹ́ni tó bá fi kan fún ma ń gbòwe pé kọjá tọba ti fẹ́ dẹ̀sìn ẹrú ló lè gbọ́wọ́ wàsífà tọba ti fẹ́ dẹ̀sìn ẹjẹ́ ló lè gbọ́wọ́ tìjáníà tọba ti fẹ́ dẹ̀sìn ẹrú ló lè gbọ́wọ́ kàdìríyà tọba ti fẹ́ dẹ̀sìn ẹjẹ́ ó lè gbọ́wọ́ sàsìlíyà tọba ti fẹ́ dẹ̀sìn ẹjẹ́ ó lè gbọ́wọ́ rùfàyíyà ẹ̀yọ́ màdá mi ìta ànábì sọ ìlèmí sọ fún yín ànábì ọ̀lọ́wọ́ amáṣẹ́wù kankan ó ní ká máa ṣe dàrẹ́ tì tọ́wọ́ àmọ́ sáré labalabalaba pé ṣé wọ́n bá mi wí o ọ̀yẹ̀ ká ti débẹ̀ o ta sọ fún yín pé lè ṣéwù ní kẹ́tí máa ṣe ta lọ sọ fún yín pé mọ́sálásí kan ní kẹ́tí kójọ ẹbí wọ́n ní kọ́ ọmọdé àti ìlú aláàrẹ ni ìwọ́n ní sọ àbàkà ọbákẹ́ owó mọ́rọ̀ òsùmọ́nì tó wọ́n kójọ ọjọ́ ń ṣe nìkan kálukú dá sínú yàrá ni òdodo ọ̀rọ̀ ni ẹ̀jẹ̀ wà nínú àwọn zikiri tí anábì fílẹ̀ fún wa subhanallah wa hamdihi subhanallah alazim anábì ní kalimatan anábì ní kalima méjì kan bẹ khafifatan ala lisan ọfẹlẹ lẹ́nu lérí àwọn tàbá ń fa wọn wí zikiru lisan anábì ní ọfẹlẹ kò lé láti pè takilatan fil mizan àmọ́ nínú sẹ́ẹ̀rí wa tí wọ́n bá fẹ́ wọn sẹ́ẹ̀rí wọn jọ kìyàmà oye anábì ní kalima méjèèjì tí ìbá máa ń wí ayé yóò tẹ̀sùn wọn nínú sẹ́ẹ̀rí tẹ́yọ̀ fi wà ìjánà habibata ni ila rahman ọlọ́run sì fẹ́ràn kẹ́límà méjèèjì gan ọlọ́run fẹ́rẹ̀ gan habibata ni ila rahman rahman ni fẹ́rẹ̀ gan kí ni kẹ́límà méjèèjì náà ó fẹ́lẹ̀ gan subhanallah wa bihamdihi subhanallah al-azim ọmọ yára mi subhanallah wa bihamdihi ó fẹ́lẹ̀ subhanallah al-azim ina wato ya damdama ya ilu ya muska ya ilu ya tamtamtam ga ilu ko mo fi ní ó fi tàríkà lẹ́rùn lẹ́yìn ò ní bá wọn ṣe mọ́ tàríkà kan ní káwá ṣe ilé ayé súnà wọn ní káwá ṣe kíní káwá ṣe tó wọn tí wọ́n ṣe ọlọ́mọ dá padà sínú súnà subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi ibi tóhun dé ní ẹ̀ ìdájí ti alákọ̀ọ́kọ́ tí mọ́ka anábì ni man qala subhanallah wa bihamdihi fi yawmi mi'ata marra ẹni bá wí nígbà ọgọ́rùn lójúmọ́ huttat anhu khataya gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ wọ́n parẹ́ fún wọ́n kana mithla zabadil bahri anábì ni ìbá àkọ́jú ìfòǹfò ocean odò ńlá lọ rẹ̀ ṣe gbogbo 24/7 lọ́fíìsẹ̀ káwá pé bẹ́ẹ̀ náà ni tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o kìí ṣẹ̀ṣẹ̀ ńlá o ẹ̀ṣẹ̀ ńlá ó tó bá kó mẹ́ ni o kọ́wá pọ̀ ju ìfòfóòdò lọ wọ́n kẹsẹ̀ rẹ báyìí ọwọ́ pọ̀ ju ìfòfóòdò lọ àbó ṣe dédé ìfòfóòdò ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn ṣe dédé ìfòfóòdò yẹn àníbi ìjọba ti ń sẹ̀sẹ̀ alábi hamdi ọgọ́rùn tán wọ́n sì parẹ́ fún ọ ọwọ́ ni kí n máa wá sáré kí n máa wá pé hu hu hu hu hu hu hu. hù hù hù hù hù hù hù mo ráwọn kan ní Sudan jò ní Sudan àṣetáni ti fọ́ bá wọn lọ́pọlọ wọ́n ní huwa huwa nírọ̀lẹ́jọ́ jímà huwa huwa huwa huwa huwa Huwa, Huwa. wa wa wa wa wa wa wa wa wa wa wa ṣetani jẹ́ wà ládùúgbò tí ẹ̀ẹ̀ àṣetani ni àwọn tàríkà tìjà ní àdúgbò yìí ń kọ́ kọ́lọ̀mà tọ́wọ́sọ́nà gbogbo tàbí kàtọ́ wà lórí ìkọlọ̀ bá sọ́wọ́n ti súnà kọmọ́sẹ̀símá ọwọ́ adé ayélujájọ́ jímọ̀ oní alá alá alá alá alá alá alá alá lálálálálálálálálálá ìbá wọn náà sẹ́rí ọdún méjìdínlógún lè rí ti ṣe nígbà mọ́ orí súnà ni mọ́ kó mẹ́ wọ́n náà kó mẹ́ kó mẹ́ kó lókọ ẹrú má jẹ́rú fún ṣéwù mọ́ máa jẹ́rú fọ́lọ́wọ́ bàálà ṣéwù bọ̀ ṣéwù bọ̀ ṣéwù bọ̀ bí ń báyàwó yá sí pẹ̀lú ọyọ́ dìde ó rò pé ṣéwù yẹ fẹ́ mú lọ́dọ̀ ọlọ́run kọmọ pọ́dọ̀ ìbílísù ní sékíní ní mú lọ àwọn èèyàn fẹ́ sẹ́sìn o ìdákùn ẹ̀sán náà àwọn èèyàn wọ́n fẹ́ sẹ́sìn o àwọn èèyàn lẹ́mí ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwọn bí kálukú bá há sí tí wọ́n bá ń ṣe mẹ́ẹ̀ ní ni ó sì lófin wọ́n fi ní máyò rí nílá ìlàlẹ̀ àmàní àti mìíbá àbí tìjáni wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ rí tí wá láyé àti lọ́run tìjáni àníkọ́ wá sí tí ẹ̀bá ti ní tìjáni àkò ní rí tí wá láyé àti lọ́run wọ́n wà ní bó ṣe wà yẹn tọ́ọ̀bá ń sin náà àti nílùú tó dé tọ́ọ̀bá lọ lè wádìí àfáà títí sin náà àti náà kó tó dé nínú àtẹ́nà tẹ́ tí wọ́n bá ń ṣe inú àkáǹtì tẹ̀ ní wọ́n mọ̀ sí kíní ni wọ́n mọ̀ kó sí ẹ̀dàkù sẹ́ńsì tààtà náà di mọ́ ni ó sì gbà yín gbọ́ ó ní wọ́n ṣe sáwí àdáwò yẹn pọ̀ gan o gbogbo tí ń sọ yìí kéde pé àròsọ wọn kọ́lẹ̀ ní hotel àyẹ̀wá o torí pa afẹ́ àmọ́ tí wọ́n gbé fún àlàgbà àmọ́ pé kéde sẹ̀sìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn síkiri tá a máa ṣe òun náà ní subhanahu wa bihamdihi ọgọ́rùn-ún lójúmọ́ òṣèlú ṣe jù bẹ́ẹ̀ lọ subhanallah wa bihamdihi min tuwa òun òun tún nípa subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi mo ṣe kayan ọmọ kàbẹ̀ سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وسنة عرشه ومداد كلماته بس ما كان يلوه طبعا كا طبعا تماري omi ó sì mọ̀ bọ́ lójú rẹ̀ tó tóbi fọ́lọ́un mímọ́ fún ọlọ́un lóun ka gbogbo ẹ̀dá ọlọ́un ọlọ́un ọba mọ́sà yọ ní sí gbogbo tí ń wí ètò ìwú yìí ó dùn mọ́ wọ́ lọ ètò ìwú yìí ó wúwo nínú òṣùwọ̀n bí àlára sí ti kí ni mo ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ló wúwo tó ثقل وزن عرشي وبداد كلماته كلمة كلمة ولوها أوبا بوسي قوتو gbólóhùn yìí jùlọ àbíká ní gbólóhùn yìí èyí wí ní òdí wọn gbólóhùn Ọlọ́run tó wà lérí ilẹ̀ ẹ̀dàkùtà lọ́wọ́ àmọ́ òdí wọn gbórùn ọlọ́ ẹ̀yọ́ ma yá mi jùwèríyà ìyá wa jùwèríyà ẹ̀kọ́níyà ọ̀kan àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam radiyallahu anha wọ́n ní ó ń ṣe àtìkádùn lẹ́yìn àṣùbà wọ́n wá ìdí àsìkò dùwà bí aago mẹ́wàá sí mẹ́wàá bọ̀ yẹn táàmù sí dùwà yẹn láka méjì mẹ́rin àbí mẹ́jọ wọ́n máa fi ilẹ̀ òun èyí tí wọ́n bá ṣe níbẹ̀rẹ̀ ìgbà tó rùn yọ náà pé ní ṣòro dùwà náà ni àmì ìtọ́ dáadì nígbà tí òrùn bá ti ràn yàgò mẹ́wàá mẹ́sàn àbọ̀ mẹ́wàá mọ́kànlá tí ń súrì bá ti kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àsìkò dùwà ti tán àwọn nǹkan tó máa dájọ́ síwájú ọlọ́run tó lọ lè bá nìyẹn ìyáwá jòwérí àwọn ń ṣe àsìkárù látẹ̀yìn àṣùbà anábì wá dé àsìkò dùwà lànàbì dé yàgò mẹ́sàn mẹ́wàá yẹn anábì ní jòwérí yà ó sì wá bí tó ti náà ẹ̀dàkùn àwọn ìyàwó tí wá kí ni wọ́n ṣe jama kí láwọn ìyàwó wá ń ṣe ní sálámà tánbà yóò gbé fóònù facebook whatsapp ọjọ́ lọ nítọ́ bá bá kú náà lọ́ọ́ bá lọ́rùn o nítọ́ bá sì ṣe náà wọ́n kà lọ́rùn ẹ wá sí kò fóònù ti ọlọ́run o iye wo fíìmù mọ́ iye wo bọ́ọ̀lù ọmọ ìyá mi ìgbógun tí ò ní sáǹfààní fún ọlọ́run fílẹ̀ alábìnrin wa náà ti ọlọ́run bá débi wá ní mo ti wí nǹkan kan Eh, lẹ́ẹ̀mẹ́ta nísìn ọ̀rọ̀ mẹ́rin ni mo ti wá kórè ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ti ju tí wọ́n ń ṣe látàárọ̀ lọ ìyàwó jùwèrí àní kíni kaná anábìnrin subhanallah adada khalikihi subhanallah adada nafsi subhanallah sinata arshi subhanallah midada kalimati àbí kò ní subhanallah adada khalikihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi àjọ ni ẹ jama'a síkìrí ni ẹ nínú àwọn síkìrí wọn náà ni àdúà ẹlẹ́kẹ́ni àdúà òun náà ni ká máa rántí ọlọ́run ẹ máa yá mi ká máa rántí ọlọ́run ká wá máa béèrè tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run sórí àdúrà tó ń ṣe yẹn tó ń tọrọ àforíjìn kó foríjìn síkiri ọlọ́run bá aláà ní walladhina idha fa'alu fa'ishatan aw zalamu anfusahum ọlọ́run gbogbo àwọn tó bá ti dára wọ́n ti ṣèbàjẹ́ kan wọ́n ṣàbòsí fúnra wọn dhakarullah wọ́n rántí ọlọ́run lọ́kàn wọn fastaghfiru li dhunubihim wọ́n máa tọrọ astaghfirullah aṣèfúnlá ó wà nínú ìjọsìn aṣèfúnlá wà túbú ilé anabi wa muhammad sallam anabi a ní ẹ máa sọ pé aṣèfúnlá alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilay aṣèfúnlá alladhi la ilaha illa wà aṣèfúnlá wa gbogbo ẹ̀dá nìkan máa wí alẹ́bìnrin ò lè má ṣe sámẹ́tì lójúmọ́ alẹ́bìnrin ò lè má ṣe ọgọ́rùn lójúmọ́ síkìrì ni ẹ bóòsè rántí bóòsè tọrọ àforíjì yẹn sìn òun ṣe síkìrì ni bọ́ọ̀bá sì ti ń tọrọ àforíjì ọlọ́run lọ́wọ́ máa sọ èrèsí ni sàmà àlékún mi rárá ojú ọmọ rọ òyìnbídìkùn bí amúwálí ọba ní ọlọ́run máa fún yín lówó yóò máa fún yín lọ́mọ dáadáa tẹ́bà tó ń ṣe astaghfirullah ọmọ ìyá mi àdúrà mi o àbí ibo ní kọ́lọ́run foríjì ni síkìrì ni tọ́lọ́run pàṣẹ asọ́látọ̀ alànàbì nínú zikiri wọn náà ni ká máa ṣe asọ́látọ̀ fún annabuwa muhammad wọn náà ni yáyọ lẹ́dínà amanu sọ́lù alẹ́ wasallimu taslima ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe ẹ máa tọrọ ìkẹ́ àti ọlà fún annabiwa muhammad sallallahu alaihi wasallam annabi ni ma sọ́lù alẹ́ yasọ́lá ẹni bá tọrọ asọ́látọ̀ kan fún mi láwọn masalli alá muhammad wasalli annabi ni sallallahu bí aṣọ́ra ọlọ́run àánú ọlọ́run kọ́ mọ́ bá ọ àánú ọlọ́run kọ́ mọ́ bá ọ àánú mọ́ bá ọ mi kọ́ mọ́ bá ọ àánú mi nígbà lẹ́ẹ̀mẹ́wàá kátó wá pé wá ṣe àsàlátù ogún ọgbọ̀n táwọn ṣe lọ́mọ́ wulẹ̀ ká bílá àdádì ọ̀pọ̀lọpọ̀ àdádì yẹn tẹ́lẹ̀ náà àlìjànú ló gbé kalẹ̀ one thousand one and eleven níjọ́ tó wá one thousand twelve ló bá káwọ́ lérí ọláwọ̀n àjẹ́ wọ́n ti jẹ́ ó lé mọ́ òun lọ́wọ́ àdúrà wọn nígbà àbí níjọ́ tó sùn ó ṣe three twelve three thirteen wọ́n sì ní kó ṣe kí ni lọ́wọ́ ni wàhálà ti dé ṣéhùn àdúrà padà bàjẹ́ ìbáràn nọ́mbà ànábì lọ láǹfààní láti fi nọ́mbà sádùá lẹ́yìn ànábì kò sí ṣéhùn míì láyé mọ́ tó lè fi nọ́mbà sádùá kọ́dà sàábà kan lè fi nọ́mbà sádùá nọ́mbà yẹn àyìnbá yàkóbá tó tún ṣe fáwọn èèyàn rẹpẹtẹ àṣàlátù yìí ó wà nínú ìrántí ọlọ́run àmọ́ má ṣe ṣàlátù lè fàtí o má ṣe ṣàlátù lè fàtí o èyí tí ànábì kọ́ wa ní kò ṣe kí ni kò ṣe tafsir ibn kathir ẹ̀dọ̀ lè ká dáadáa nígbà wọn sàlàyé lérí ayà yìí àwọn sàábà ní bóò ní ká ṣe máa ṣe àsàlátù fún ọ ànábì ní kúlú ẹ máa sọ pé allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali mubarak ìwọlọ́sẹ̀ alẹ́ àrázímì ó ní ṣé wà àwọn ọ sọ pé ànábì sọ pé <laughs> ẹgbọ́ nígbà ànábì lọ tán tẹ́sí ti pé ní ọ ẹ́ ìpè ẹni bá dé sàláàtì fà ti ẹyọ kan ó ṣe déédéé ìgbà tó bá ka kùránì nígbà 6000 tíra àjàwá ìrìn màá ní tíra àwọn tìjà níyà ní ọ wà nílé rẹ̀ èmi náà ní ọ bá bẹ́ẹ̀ tí wọ́n bá ní kíní kan ṣe dédé koran nígbà 6000 kíní wọ́n sọ yẹn ajẹ́ pé àtàlátù ju koran lọ ní tán bá lọ ju koran lọ sí nǹkan dáadáa mú àmọ́ ilẹ̀ yìí ilẹ̀ Yorùbá torí pé àwọn ẹni wọ́n kọ́kọ́ wọlé láti Chad láti Niger tí wọ́n wá kọ́ àwọn bàbá wa kéwú bí àwọn oníwà àti àti láti Senegal láti fásitì láti Cairo àwọn ni wọ́n gbé gbogbo àwọn ìròrí ìyá fáwọn bàbá wa tó sì jẹ́ gbé gbogbo ibi táwa ti wà wọ́n ní fatia kí ní fi lé sọ látìlì fàtì torí tó yé wọn nu wọ́n kún lọ́dà fún wọn ni wọ́n gbà pé fatia àti àsàlátù tó ṣe déédéé kòránì six thousand kí láti bẹ̀rẹ̀ ka fatia kò ní ìdíkẹ́ ka fatia mọ́ kò ní fatia náà bẹ̀rẹ̀ ara kòrán gbogbo àwọn fàbú yẹn iná là ń gbìyànjú láti ṣe kíni láti mú kú nílẹ̀ yorùbá kọ́lọ̀ mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ̀ fún alágbóyè ẹ̀sìn rẹ̀ tó pé o nínú àwọn síkiri ẹ̀yọ́mọ̀ ayá mi ó náà ní ká mọ́ sí alhamdulillah alhamdulillah máa dúpẹ́ o ma dúpẹ́ o wà á fíọ́lù dùá àdẹ́bìn ní àdúrà tó dájú alhamdulillah alhamdulillah ma dúpẹ́ o òun jí láàrọ̀ báyìí kílọ̀ kọ́kọ́ wí láì ní wà náírà lọ́wọ́ alhamdulillah ẹlòmí jí sí ọsibítù ẹlòmí jí sí fíọ́tì wò wèrè ẹlòmí jí sí ó ti sẹ́wọ̀n ẹlòmí sùn báyìí ó sì jí ó sì jí sọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n ló ti débí ah níbo lọ́wọ́ wà yìí wọ́n ní polisi sọ̀rọ̀ wáyìí mọ̀dúpẹ́ o ọpẹ́ náà ọmọdúpẹ́ síkìrì ni ata ibùn al'abidun alhamidun asa'ihun arọ́kẹ́un asajidun ọlọ́run ròyìn àwọn ẹni rẹ̀ nínú ròyìn tọ́lọ́run ròyìn wọn òun náà ni pé wọ́n máa síkìrì wọ́n máa dúpẹ́ wọ́n máa béèrè pé kí ọlọ́run ṣe fún ọ bọ́ bá ti jí sáyé máa dúpẹ́ kó ṣe òkìtì ọ lágbára tó tẹlómi tó lágbára ti tiẹ lọ tọ́ba ní tẹlómi ó bu ẹkún pé hé ìdájọ́ òun ṣe mí nǹkan mẹ́wàá ti ẹlòmíì tó dì sára pẹ̀lú ìmánì tí lọ tí ń bọ̀ tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ bá ní ẹyọ kan tí ò ní máa ní yóò ti pokùnso ma dúpẹ́ o ọpẹ́ yẹn inú síkiri ni lẹ́yìn náà kọmọ wá jòkó sàdúà kọmọ jòkó àdúà ipò ìmọ̀fẹ́ jòkó àdúà ọgbọ̀n máa lásìkò tó mọ̀ fi jòkó àdúà wọ́n jẹ bọ́dà tí wọ́n sálámàtán wọ́n sálámàtán bá yẹ pé fóònù ni ẹ̀lọ́ mọ̀ ti ń bọ̀ ibi tó lọ yẹn ewu lọ́wọ́ mi ọ̀sàdúà ah! lẹ́yìn àsùbá ọ̀sàdúà lẹ́yìn àlásàrì ọ̀sàdúà lóru ọwọ́ fíìmù títí títí tí dáadáa fi tán kò sì sùn bẹ́ẹ̀ owó èṣù lọ́wà ọwọ́ lásìkò tọ́mọ fi jòkó àdúrà tó ṣe lẹ́gbẹ̀rẹ̀ káàdù sọ́mọ́ ọ̀nà sá anábì olè mọ́ṣe káàdù bá ti ká sọ́mọ́ àtọ́rí jòkó lẹ̀ yóò fẹ̀yìn tì yọ́ọ̀kà ẹ̀yà lásàrì yọ́ọ̀kà ó wà nínú citadel of believer ẹ lọ lè ra ìwé yẹn prayer twenty seven ẹ̀ẹ́ka láàárọ̀ ẹ̀ẹ́ka lẹ́yìn lásàrì eléyìí náà ìrántí ọlọ́run ni àwọn bàbá ti mú ti wọn lọ́wọ́ onáni ẹ̀ isunil muslim citadel of believer tọ́yá twenty seven ẹni tí bá ń kà á lójúmọ́ tí ń kà láàárọ̀ tí ń kà lẹ́yìn asiri ọlọ́wọ́n bá aláwọ̀ máa ṣe nǹkan mẹ́ta fún aláwọ̀ máa dáàbò bò níbi aburú ayé yọkàn máa gbọ́ pé àjẹ́ ń bẹ oṣù ń bẹ àwọn àkà àṣàṣì yọkàn máa gbọ́ tí èjáde láyé nǹkan ò ní ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́wọ́n bó máa bò láṣìírí àṣírí ọmọ bò iṣẹ́ tí bá ń ṣe ọlọ́mọ farakàṣì sáà lẹ́yìn náà ọlọ́run fi ẹ̀sùn àwọn tí wọ́n rántí ọlọ́run ọba torí ìrántí ọlọ́run ọba kò mbẹ́ subhanahu abi hamdi ta sọ yìí náà ọwà mbẹ́ adẹ́dàkálí kìí ta sọ ọwà mbẹ́ àlàntọ́ kà lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrí nìyẹn tọ́ ẹ̀yọ́ mayami azikiri bil jawari awádé bi zikiri ti eríkè zikiri tá a fi eríkè eríkè ara zikini tá a fi ṣe ẹ̀yọ́ mayami nínú ẹ̀ ní Musa innani ana Allah ọlọ́wọ́n bá ní Musa èmi lọ́lọ́wọ́n Allah la ilaha illa ana ọ̀sẹ́ni tá lẹ́sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn mi ọlọ́ fa àbúdí ní máa sìn mí Musa wà á kí mi sọ láàtà lídìkìrí kó sì máa kírun ní gbogbo ìgbà kọ́ mọ́ bí ṣe síkìrì àwọn ṣe síkìrì lọ́wọ́ ó ti pàdé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run ní ìrún tiẹ̀ mo fàṣekò sóhun lẹ́ẹ̀mọ̀ wà àwọn èèyàn tẹ́lá àwọn ṣíkìrì yìí tán ṣe fídíà àsìkò mọ́kìrì ti tó ẹgbẹ̀gbẹ̀ aláhà aláhà aláhà ṣe ń wo tó ẹjá kírùn ó lè ìtàn ìṣẹ́lẹ̀ tó ó lè síkìrì láyé àkìbárù ọlọ́run ní akírùn nígbà dí àárín kan ìtọ́lọ̀ sọ ni pé bàbá ń kírun kẹrin máa rántí ọlọ́run lérí irun ó tóbi jù òun ló tóbi jù àwọn tàbí rántí ọlọ́run ọba lérí irun ẹ̀ kírun wọ́n ti dúkú tó bá wọ èèyàn ìgbà ìfìrúnlẹ̀ ìfìrúnlẹ̀ irun èyí tó ń ṣe yín náà èyí tó ń ṣe yẹn bídí àníyàn alákọ̀ọ́kọ́ nìyẹn tó bá dé pé súnà náà ni ń da ṣe ọkọ̀ ara ilẹ̀ látọ́ sí ọkọ̀ àti ọlọ́lẹ̀ kírun torí síkìrì ìrùn òun ní kíni òun lásìkò wọ́n bàtà rẹ̀ jẹ́ o sọmọ pé ó oh, tó bẹ̀ kó dìde ìgbà sí òun ṣe alaala lọ́wọ́ àwọn ò tó bẹ̀ mo fi ní kọ́ mọ́sẹ̀gbẹ́ Tìjàníyà mọ́sẹ̀gbẹ́ síkìrì máa dá síkìrì ṣe ni tó bá sẹ́gbẹ́ wọ́n máa dìyọ́ pẹ̀lú ẹgbẹ́ àtòfin rẹ̀ ṣé wọ́n tó bẹ̀ kó dìde ìwé ṣéun ọ̀sọ́lá ẹni

anabi ni manise kọfẹ bin lẹ́yìn ẹni bá jí lórí wáyé kọfẹ mọ̀rọ̀ àtàwọ́ wájú ìyàwó rẹ̀ masọ́lá ya àwọn àjọ kíra kàtẹ́yìn na kàtẹ́yìn jẹmíra àwọn àtìyàwó ẹ̀ kó ti bá mìíràn zakirin Allah kẹsíra wọn zakara wọ́n kọ orúkọ wọn sínú ìwé tí wọ́n kọrúkọ àwọn onísìkiri sí kí ni wọ́n ṣe tí wọ́n fi kọrúkọ sínú àwọn onísìkiri kí ni wọ́n ṣe wọ́n kẹrùn wọ́n ìyàwó rẹ̀ wọ́n dùn wájú ìyàwó rẹ̀ dùn ní lẹ́yìn tó ti ṣe inú ọdún ní ẹ̀mẹ́lò àyẹ̀lò lè mójútó anábìsì eh, ní ìyàwó tó jọ́kọ àbọ́kọ tó jíyàwó wọ́n gbà ládá tí wọ́n bá jí ẹ̀kọ́ wọ́ bomi ẹ̀wọ̀n sí lójú wọ́n gbà ládá lérí bó ti jí inú síkiri láwẹ̀ alákun tátakù bá bá ń gbá rẹ̀ sáànájí ọlọ́ àbá ànájí ọlọ́ ó tó bẹ̀ ọ̀rọ̀ tí àlá bóró mi ò ní mú àlá ní náà zakati sadaka ó yé ó lè mú jáde àfikọ́jẹ́pọ̀ ọ̀rọ̀ tí ọlọ́run kò tó ọwọ́ fẹ́fẹ́ ní tí ọ̀la agogo lè jẹ́ free money ìrántí ọlọ́wọ́ lẹ́mí rẹ̀ fọwọ́ ìlú zikiri kí wọ́n láǹfààní zikiri ẹ̀yọ́ màá yá mi nílùú lérò bọ́ọ̀bá wà ní àwọn tí wọ́n ti zikiri bí mo ṣe kà á lẹ́yìn tí mo sì máa yà wá àtàdé sí tó sì ń ṣe lọ́nà tá ànábì ń gbà ṣe àǹfààní alákọ̀ọ́kọ́ tó pé ọkàn rẹ̀ balẹ̀ alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ibẹ̀ ti gbàgbọ́ a ọkàn yóò máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run aláàbẹ̀dẹ́kẹ̀lẹ̀ láàyè tẹ́tùmọ̀ inú kùlù ọlọ́run bá ní iṣẹ́ ìmọ̀ ní pé ìrántí ọlọ́run ní máa fọkàn yán balẹ̀ ó ní dákẹ́ subhanallah alhamdi la ilaha illallah la ilaha illallah la sharika lah wọ́n sàmọ̀ bí síkìrì gbogbo gbà lẹ́yìn náà zikiru hisnu yuhasinuka eh, min ashrar shaitani wa awani ọmọ sí síkìrì jáde eh, ó sì máa káyìsù àtàwọn mẹ́sùn especially lásìkò tá a wà yìí tí wọ́n ń kidnap àwọn èèyàn káàkiri ọ̀nà tó gbà kọjá yìí náà wọ́n ti mú àwọn èèyàn o wọ́n sì gba tẹ́tẹ́ mílọ̀ lọ́wọ́ wọn kan tó fi wọ́n lẹ̀ wọ́n tún gbowó tí wọ́n tún pẹ̀lú míì tó bá ń jáde lọ tó ń travel tó ń lọ tó ń bọ̀ síkìrì lọ́wọ́ rẹ o lọ́mọ ni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àsìkò tí wọ́n ti operate tán wọ́n ti lọ tán kí wọ́n tó kọjá àbí kò ti kọjá tán ká tó dé اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم ọlọ́run gbogbo àwọn ẹni ibú tí ń bọ́ lọ́kàn yìí bá wà wa ọkàn wọn sọ wá níbi àbúrú wọn wọ́n tó déwájú wọn wọn àmọ́dákẹ́ ipa ọ̀tá ọkà ọ̀ ọfẹ́ sùn takùrù síyù fátẹ́kùn sọ́wọ́ takùrù aláfọlákì èyí ma yá mọ́ lálàkàlà sàúsùbìlá o ti wọ́n fọ́tẹ́kùn sẹ́gbẹ̀ oṣù lẹ́mẹ́ta àwọ́dúnmìlá wọ́n dákẹ́ o síkìrí ma sọ́yàn lọ́wọ́ ta àti ṣètàn ọ̀fẹ́ jáde bismillah tawakkaltu ala Allah wala hawla illa billah tó bá wá rántí ọlọ́run ọba nígbà tí ara dẹ̀ ọ́ tó ń bẹ lọ́wọ́ rẹ tí gbogbo nǹkan bẹ lára rẹ tọ́lọ̀ ń ṣe dáadáa fún ọ wọ́n ọlọ́run gbé ìtàn anábì Yunus wa anábì Yunus ọwọ́ nú omi ọkọ sẹ́nu ẹja ẹja gbẹ́ja mi ẹja tó ń gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ <laughs> ah ó kégbe ó pè ọlọ́run ó bẹ̀rẹ̀ sí dárúkọ ọlọ́run la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimin subhanaka subhanaka la ilaha ó bẹ̀rẹ̀ sí zikiri ọlọ́run ọba ní falawla annahu kana minal musabbihin ọlọ́wọ́n bá níbi bá jẹ́ pé Yunus ọ wà nínú àwọn tánṣe ṣùgbọ́n àná láìtẹ́lẹ̀ tẹ́ mọ̀ sí síkìrì lálàbí tàbí bàtù ní ilé ayáwó mi yóò bá àfihàn ìbá máa bẹ nínú ẹja àyẹn díjọ́ àlìkìyàmà ni ẹja àyẹn ni ọba jẹ́ sàárè rẹ̀ àmọ́gbà tó jẹ́ pé mọ̀ sí síkìrì àwa wọlá síkìrì tí mọ̀ ń ṣe yẹn àwa fi là kúrò nínú bànújẹ́ kúrò nínú wàhálà tó bá ń sí síkìrì tí wàhálà bá ń bọ̀ ọjọ́ kan rẹ̀ ọbalẹ̀ alẹ́ mọ̀ ya ọlọ́run ju wàhálà yìí lọ sọ́rọ́sọ sọ̀fàtà yà 144 ọlọ́run ọ̀sán àforíjì fún ọ̀tọ́ bá ṣe síkiri gbogbo àwọn àtikárù sàásọ̀lẹ̀ kan àforíjì wà ń bẹ̀ wàdákìrún ńlá wàdákìrátì àdàláhùn magfiratan wa ajran azima ọlọ́run láwọn tí wọ́n bá ná ti ọlọ́run lọ́kùnrin tí wọ́n ná ti ọlọ́run lóbìnrin ọlọ́run láti pèsè àforíjì kalẹ̀ fún wọn àti ládàtọ́pọ̀ àforíjì wọn ọlọ́run foríjì wọn sórí ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn bó bá ti ṣe síkiri ọlọ́run sì máa parẹ́ níparí ọ̀rọ̀ mi àrísìkò àrísìkì wọn lọ́wọ́ máa rí tó wọ́n máa ń yá aṣọ àǹdíkẹrẹ rahman ní kọ́ ilé òun ṣètò ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tọ́wọ́ ti fi síkiri lẹ̀ wọ́n máa ní àròdọ̀ àǹdíkiri fa iná làwọn máa ń ṣàtàn dọ̀nká ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tọ́wọ́ ti fi síkiri lẹ̀ tí ọ̀nà ti ọlọ́wọ́n ọlọ́wọ́n wọ́n sì ń torí ayé wọ́n pariwo káàkiri wọn pàtàkì bá káàkiri àdúgbò láìláìlá ẹ pàdé àwọn èèyàn pẹ̀lú àkùn kí ló ń sì kí ló ń fèlè yìí síbáyì nítorí kọ́ ọmọlọ́dé sí nínú yàrá rẹ̀ láàrin wa àtọ́lọ́ ọwọ́ ni mọ́tò gbítẹ̀ sí báyìí nínú mọ́tò gbàngbà báyìí òkúta sí báyìí fífi sọ́rùn láàrin ìlú oníwọ̀ búlọ̀lá sí búlọ̀lá lọ́lọ́rẹ́ sí wa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀síbá 50 ọwọ́ lọ láàrin ìlú ọwọ́ jẹnu káwọn yẹlẹ́bà mọ̀ pé o ní ẹni bí tẹ̀síbá sí ọrùn kí ló fẹ́ ká mọ̀ ẹ̀họ́ fẹ́ ká mọ̀ pé orí bíkìrí lòun náà ni gbogbo àwọn ìyẹn òun ní kọ́lẹ̀ lọ́rùn láti fi rìyà àṣewìn ìkọ́lẹ̀ káti nítorí ọlọ́run lẹ́yìn náà mùtábà ibi mùtábà gangan mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí káwá ṣe bá ànábì ṣe ṣe ìbímọ fẹ́ jí lẹ́kṣọ̀ láti sínú ká ṣe bá ànábì ṣe ṣe é ká sì ṣe lọ́nà tí ànábì ṣe kí ni tọ́gbà ṣe é nínú àwọn bídí àti ọwà ńlẹ̀ òun náà ni pé ká lè gbọ́wọ́ síkìrì lọ́dọ̀ àfa ipe afẹ́ máa darapọ̀ máwọn onísíkìrì lẹ́yìn ìgbà tó ti gbà sílá <laughs> eléyìí ò sínú ẹ̀sìn wa ẹ̀yọ́ máa yá mi torí wọ́n gbé àwọn òfin kankalẹ̀ àwọn òfin yẹn lọ́mà tẹ̀lé àtàwọn àròrí kan tí wọ́n gbé kalẹ̀ yẹn lọ́mà tẹ̀lé tó sì gbọ́dọ̀ sí kíní tó gbọ́dọ̀ yẹsẹ̀ tó bá ti yẹsẹ̀ ó ti kó ní ọmọ jọ làwọn náà sọ pé ẹni bá gbọ́wọ́ dìjáníà tó bá tún lọ lè gbọ́wọ́ tàríkà míì oye wọ́n ní ọ̀dà gẹ́gẹ́ bí ọba àlú tọ́lọ̀ lè dẹrú nílùú kan ìjọba máa sọ fún àwọn àgbàdàn sẹ́nu ní àwọn òfin wọn lọ́mọ tẹ̀lé onítẹ̀lé òfin tọ́lọ́mọ ẹlẹ́ẹ̀kejì ọmọ ṣe lápapọ̀ káwá láǹṣẹ́ síkìrí káwá tó káwá ráǹdì báyìí káwá tí a sọ wáyé ti sáàrin káwá ní la ilaha illallah la ilaha illallah tí wọ́n sọ jáde lẹ́nu ọ̀dà ọ̀dẹ̀ pé àmọ́ bídíà tí wọ́n fi kún náà ni pé bí wọ́n ṣe jòkó papọ̀ tẹ́jọ́ ń sẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì òun náà ni aṣọ tí wọ́n tẹ́ sí ọdún yẹn nígbà tó dún ti àwọn kan nínú àwọn ọ̀tí aṣọ mọ́ mo ní ẹ̀yìn tẹ́ ẹ̀tí aṣọ mọ́ náà ẹ̀ẹ́tú dọ́ká ẹjí kálukú ọmọ lọ lè dá sí ní ilé ara rẹ̀ lórí bàtà nẹ́bì mú tó rà nẹ́bì àtàwọn sàábà fún ìpẹjọ bẹ́ẹ̀ lẹ́yìn náà òfin ọwà ipé lẹ́yìn magribi ni wàsífà ẹ̀dá kò gbà wọlà nẹ́bì ní ká máa sàṣìkáàrì lẹ́yìn àṣùbà àti lẹ́yìn magribi ẹ̀yìn magribi náà ló sì ṣe wọ́n wà ní tó bá jẹ́ ó tún san padà <laughs> òfin lẹ́yìn náà wọ́n fọ́ lọ́jọ́ wípé ọjọ́ báyìí làámọ́ ń jòkó àlàmísì mọ́júmájímà ní làámọ́ ń ṣe ìjòkó especially àwọn kọ̀dìríyà àlàmísì mọ́júmájímà lẹ́pẹ̀jọ obìnrin àtọkùnrin wọ́n jòkó papọ̀ wọ́n mọ̀ ní hayyun dáìmù Allah la ilaha illallah ayé ọ̀ndà yẹwà fún ọ̀já ọ̀já green oní bàbá àtàwọn ńlọrin ló gbé wa ṣé bàbá yẹn ńlọrin lọ́lọ́run sí wa sáà nábì máa ń ṣe bí ìṣẹ̀lẹ̀ mọ́ láwọn kan lórí youtube lónìí wọ́n fi kọ́rùn wọ́n sọ ọ̀já bí àwọn sẹ̀lẹ́síà ayé ọ̀ndà ìmú bí sí wọ́n ń lọkè nílọlẹ̀ Allah la ilaha illallah ẹ̀ mo ní ó dùn lẹ́nu àmọ́ kò sí ládàá lérí ẹ̀ torí bá ànábì ìsinsin ìjọsìn láti kí ni ìláṣẹ tí wọ́n dákọ̀ àfá àwọn àwọn fọwọ́ mérí adíkílódé wọ́n dá ẹnìkan ní ó dákọ̀ àfá àwọn tí wọ́n fọwọ́ mérí jọ kan lérí ẹ̀bá sí kí ni lérí ẹ̀bá bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ti máa gbọ́ àwọn fàbú oríṣiríṣi nìyẹn kí ni ti wà lè yorùbá ti pẹ́sẹ̀ wọ́n bí wọ́n bí gbogbo àwa yìí sí ọwọ́ gbogbo àwọn táà ń sọ ní ẹnìkan wá ní gbogbo àwọn àbáwọn àtọ́wà lè yorùbá ní alùsùn náà ọ̀rọ̀kọ̀rọ̀ ni àwọn alùsùnà bẹnu lé àwọn òsì tó nǹkan àwọn bàbá ilé ọlọ́run tó ń ṣe ìbáadà àwọn èyí sísáwí wọ́n ìjọ yẹn gbẹ́ yọ ma sàṣkárù nulé yóò sì ma kírun wákàtí mara yóò sì ma kakuran ro àwọn yẹn wà àwọn ní ẹgbẹ́ wà àwọn fẹ́dọ̀ wà fẹ́dọ̀ ti yàníyà àmọ́ wíyà ẹ̀yọ́ màá yá mi nínú àwọn bídíà tí wọ́n ń ṣe òun náà ni ká máa wọṣọ oríṣiríṣi wọ́n ní aṣọ láti ṣe síkiri òun náà ni àwọn kàdíríyà ìlú làwọn máa fi ń ṣe síkìrì ẹ máa gbọ́ ohun mùsùlùmí tí lùlù mọ́sálásí ẹ kọ́ rò pé àfi chọ́ọ̀chì mbẹ̀lẹ́gbẹ̀lẹ́ yìí tẹ́ bá wá débẹ̀lẹ́ rí pé àfa alágbẹ́dá tó kí ọdún mẹ́jọ lọ́wọ́ yáṣẹ́ ibrahimu yáṣẹ́ ibrahimu yáṣẹ́ ibrahimu yáṣẹ́ ibrahimu ọya dìde kú o ṣe ibrahimu lábọ̀ gbìyà bí yàlá mọ̀mídùnà mọ̀rìṣídìnà lillahi aṣẹ́kù ibrahimu ibùn abdullahi mọ̀mídùnà ni pé ẹni tí ń fún wa ní tàǹfẹ́ òun náà ni e, ibrahimu ọmọ abdullahi tó wà ní sinigá bóò ló ṣe wá wà sí jẹ́ pẹ̀lú yẹn ta ni فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين kéwú tó kù táwọn kéènì ẹ jàmá tó bá ti kéwú ojú rẹ̀ ọ̀dà wọ́n sọ pé súnà tó ń ṣe yìí ọmọ tó ń ṣe kíni ọmọ tó ń ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn eléyìí àfilẹ̀ ẹ̀rọ obìnrin obìnrin tó ní kọ́ máa ṣe àsákìrà yóò gbọ́wọ́ sí ti báyìí yóò mú máìkì lọ́wọ́ yóò máa ní wọ́n máa lámùyẹ̀kùn láwùn ṣéèkùn fáyé fáyé pòlíṣù ṣe òun náà ó lè wí nìyẹn lọ́dún kan ó ní wọ́n wọ́n lábúyẹ́ kan láwú ṣéèkùn ó ní gbogbo ẹni tí ọba ti ní ṣéèkù fa ìbìlísù ṣéèkùn náà ó ní ìbìlísù ní ṣíwà wọn ọ̀lá ìbòsí bínú ó wọ́n ní ìsọkúsọ ló sí kíní ló sọ ìtọ́yẹ̀pọ̀ sọ ní pé fa ìbìlísù ṣe wú ọlọ́run ní kò sọ jáde jẹ́ àwọn ọmọ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ṣé wọn àwọn mùrídì ti sọ níbi òkú yẹn pé ànábì ti ń bẹ ní maka tí wọ́n sin síbẹ̀ ṣé òṣèlú kó lẹ́yìn ànábì ti wá igbó púpọ̀ lọ́mọ gbọ́ mòlúdì wọ́n lọ mòlúdì kọ́ ọgbọ́ ọ̀rọ̀ tó gbọ́ tó ní ronú sùnmọ́ ìpèsè adé muslims ṣé mùsùlùmí làwọn lè sá obìnrin wọ́n wá gbé máàkì sẹ́nu ní wọ́n ń kọrin wọ́n ní kẹ́ẹ̀ máa wojú obìnrin obìnrin dó wájú yín ẹlẹ́nsẹ̀sì wọ́n ní obìnrin bá ń bọ̀ kẹ́ẹ̀ máa rẹjú obìnrin kọrin ń jó ẹ̀ ń wò ẹlẹ́nsẹ̀ síkìrì ṣé síkìrì tọ́lọ́ nítorí wọ́n ń fọ ọ̀hún tó ń dóhùn fọlọ́n sọ pé a ah, ẹ gbọ́dọ̀ dún fọlọ́n tàkùdá nàbí kọ́ọ̀lù ọlọ́wọ́n bá ní ìyàwó àdẹ́bí ẹ̀mọ́ máa lé ohun fọ̀yẹ́tì máa lé dìde kọ́lí bíi mọ́rọ̀ gbogbo àwọn tó wá láàrùn ṣìnà wọ́n máa fi ohun yín wọ́n máa fi gbádùn wọ́n máa wá ní èrò ṣìnà sí yín wọ̀kúnnà kọ́ọ̀lá màrúfà ẹ sọ̀rọ̀ sharp ẹ sọ̀rọ̀ normal àdákẹ́ ọ̀tí wọ́n ń dùn kí lọ́pàdà bí ìsìn bí lóòtọ́ torí pé tí ọba ti dùn yẹn tán àwọn kan máa pè é lẹ́yìn àgbò pé ìpé ìbílẹ̀ àbò ní ìyẹ̀ mọ́ ní ìyàwó kàtà fẹ́ sí ìwọ́n mọ́ fẹ́ kọ́ wá sí síkì sí títí tí tó ti tara wọn lọ́bí tó ti síkì ni tó ti ṣèbàjẹ́ àdákẹ́là mélòó lọ́wọ́ alẹ́ ọkọ̀ nísìn ìmí ti lọ́kọ̀ mẹ́rin kọjá ọkọ̀ márùn ẹ̀yọ́ máa yá mi owó fi ìyàwó tiẹ̀ lẹ́kọ́ máa lọ lè dùn òun ta irú ìsìlámù ó nìyẹn àwọn sọ gbogbo àwọn aburú yẹn gbogbo àwọn aburú yẹn sílẹ̀ o

ìsìláàmù kọ́ o gbọ́wọ́ kọ́kọ́ gbọ́wọ́ rẹ̀ kù náà lára ajá kàfáyá kọ́kọ́ gbọ́wọ́ rẹ̀ kù tí ó dára ní ẹjọ́ máa bá pariwo ego ẹnìkan yí wọ́n gbá bọ́ọ̀lù ni ó rò pé wọ́n skọ́ ego tó onye báyìí oyé ó wí pẹ̀lú agbára bó ṣe sọ́hun ẹ ego ego ego ego ego ego ego ego ego ego ego ego torí gbogbo tó bá ti ń sọ tó bá speed tí ọ̀kadà bá ń speed kí náà ṣe ilẹ̀ ọmọ àtọ́mù tó bá ń sọ nǹkan kan tó bá ti ń speed jù oyé tó bá ti kọjá nọ́mà oyé o lè máa wí lọ bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ jàsíbíyà ò sí lásìkò ànábì o jàsíbíyà ò gbẹ́nì kan rí lójú ànábì wa Muhammad káwọlé alúwà kálà ṣe síkiri inú ilé alúwà àmọ́ ṣe síkiri inú ilé kò kínú jímà kò kínú jàmá aláàni wọ́n kà wọ́n máa rọ́kẹ̀ yìí aláàni lọ́lẹ̀ orúkú pẹ̀lú àwọn jẹun rúkú ibò làwọn jẹun rúkú wà ọwà nulé ọwà nulé olóṣù mẹ́ta olóṣù mẹ́rin olóṣù mẹ́fà ọlọ́dún kan wà ọlọ́run ṣe fíkèrè òkínú jama òkínú jama ọlọ́run yàlẹ̀ kí jama ọlọ́run yàlẹ̀ kí ní ọ̀ràn yà ó sì dáhùn ọwà ni wọ́n ṣe fíkèrè gbogbo àwọn tó bá ti yapa ṣe ìdá àwọn àfáà kátó lè ṣe la ilaha illallah wípé mo ti ma ẹ̀dàkùnṣẹ́ yọ̀ǹda kí n ṣe tọ́wọ́n ní mm, ah, ọ̀dà padà wá padà wá báwo <laughs> àwọn bíbù yẹn wọ́n sọ lágbọ́n o fún àwọn tí ọba kéwú ni o àwọn tọ́rọ ọba yé ni o ẹ̀hẹ̀n sẹ́lá àwọn tọ́rọ ọba yé òun sì nílọ́dọ̀ wọn tí wọ́n fi máa fi ṣe fáàrí káàkiri ẹ̀yọ́ máa yá mi zikiri pẹ̀lú ajo kò lọ papọ̀ zikiri pẹ̀lú oògùn kò lọ papọ̀ zikiri pẹ̀lú bídíà kò lọ papọ̀ tó bá fẹ́ ṣe zikiri lọ́lẹ̀ kéwú nígbà náà bí ṣe zikiri lọ́lẹ̀ ká ọ̀nà tá náà bí gbà ṣe zikiri tiẹ̀ òun náà ní kí wọ́n náà máa fi ṣe zikiri ti tiẹ̀ mo bẹ̀ lọ́wọ́ àlá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́n ìmọ̀ wa kọ́sàlékún ìbẹ̀rù ọlọ́wọ́n bá wa kọ́sàlékún àgbọ́yé wa kọ́lọ́wọ́n bá alákòófẹ́ asúnà wọn dàkiri ni wọn dàkirá kọ́lọ̀wọ́ jẹ́ abáládá náà lọ́dọ̀ ọlọ́njọ́ alkiyama kọ́lọ̀wọ́ bá aláà kọ́lọ̀ gbogbo tó bá jẹ́ bọ́ àti òkùnkùn fún ọlọ́kan ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀wọ́ bá aláà kọ́ dájú wa kọ́lọ̀wọ́ bá aláà kó fi asínú àwọn tí ọmọ náà ti ń sámà kọ́lọ̀wọ́ bá aláà kó pa wá dáadáa kó jẹ́ aláà ti أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلاً